nígbà wo ni jagunjagun apá kejì yóò jáde ẹ̀yin olólùfẹ́ wa ẹ kó ojúná náà fún jagunjagun apá kejì ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú ẹ má gbàgbé láti fún fídíò yìí ní ìkáwọ́ èyí tí a mọ̀ sí thumbs up like lórí ìtẹ́ tv itépè jẹ́ ìkànnì tó dára jù níbi tẹ́tì ní maradata fáwọn tá à ń lo whatsapp facebook twitter àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fáfà náwọn tá à ń lo owó ìpè tá a mọ̀ sí airtime itépè lẹ ti lè ra dátà ní owó tó kéré jù tẹ́ bá sì fẹ́ ṣe subscription sórí dstv yín itépè ní ẹ lè lò kò ná yín ní kankan ẹ jẹ́ ká padà sórí ètò a ó máa sọ̀rọ̀ nípa itépè lẹ́kùnrẹ́rẹ́ fíìmù ti Fẹ́mi Adébáyọ̀ ọkọ tí ó ṣàlàyé ìgbésí ayé ọ̀dọ́mọkùnrin ti pinnu láti di alágbára nípa dídàpọ̀ mọ́ ẹgbẹ́ ọmọ ogun tó gbajúgbajà tí ó pàdé ìbínú àti ìfẹ́ obìnrin tí ó lágbára pínpín ìjìnlẹ̀ òye nípa ìṣẹ̀lẹ̀ náà ṣáájú àti lẹ́yìn tí wọ́n ṣe fíìmù Fẹ́mi Adébáyọ̀ nígbà tí akọ̀ròyìn sọ̀rọ̀ sọ pé jagunjagun yóò ní ìpín méjì gẹ́gẹ́ bí ó ti sọ pé ó ti ya fíìmù náà fún ọjọ́ àrùndínláàádọ́ta bí ó sì ṣe jẹ́ pé agbègbè àti ti ara ti fíìmù náà wà ní ìlú Ọ̀yọ́ ẹ̀yin olólùfẹ́ wa ẹ ṣé tí ẹ̀ ń bá wa ká lọ ẹ má gbàgbé láti fún fídíò yìí ní ìkáwọ́ èyí tá a mọ̀ sí top top like lórí ìtẹ́ tv kẹ́ lọ comment section láti lọ sọ àwọn ẹ̀dùn ọkàn yín nípa fídíò yìí kẹ́ má gbàgbé láti share àwọn fídíò wa sáwọn olólùfẹ́ yín tẹ́ bá ti ń gbádùn àwọn eré ìtàn ìdárayá tá a mú wá fún yín lọ́lọ́kan thank you.